òòṣà náà nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ ni pé ìyà yìí pọ̀ ẹ dákun ẹ torí ọlọ́run ìyà yìí ti pọ̀ ju ọmọ forty years lóbìnrin kò lè fẹ́ yàwó ọmọ thirty years lóbìnrin kò tẹ́ ọdún kọ́ lọ́wọ́ lọ́wọ́. ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káàlẹ́ bí ẹ ń gbọ́ wa ẹ má bínú um, nẹ́tíwọ̀kì wa ló ṣe bá kan bọ̀ a ti padà ní ìsìn ẹ̀ máa bá a lọ Koiki Media bring the world close to your doorstep we are live at Oyo Town tẹ́bá rí àwọn èèyàn jáde ẹ wò gbogbo àwọn Ọ̀yọ́ ọ̀nà àwọn ti ṣetán láti máa tẹ̀lé wa pé Yorùbá nation àwọn fẹ́. kò sẹ́ni tó lè ṣe o. a ní ìdìbò ìyá ipò o ìyá ipò láìsí lára yìí five hundred láìsí ní Ọ̀yọ́ wa ìyá ipò o